بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه وفي سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الله والسلام وعلى آله وصحبه وجميع من والاه بإحسان إلى يوم الحق أيها الأخوة أوصيكم ونفسي بتقوى الله تبارك وتعالى وتقوى الله وخير الله سبحانه وتعالى للأولين والآخرين أقول لكم السلام عليكم ورحمة الله méjì lára orúkọ ọlọ́run òun náà ní ìṣàkóso nínú ọba tó wọ́n fún wa ní àǹfààní àbúrúdé jókòó sí àyíká wa yìí ìbẹ́ ní ọ̀kan nínú àwọn ilé tó lálùbáríkà ti bẹ lórí rẹ̀ bí ẹ̀fọ́ wa bá ẹ̀fọ́ mọ́ṣáláṣí ká mọ̀ pé min alamatu sàájá min alamatu sàájá nínú àwọn àpẹẹrẹ láti mọ̀ pé wọ́n kọ oríire mọ́ ìlú torí lákòókò náà wà yìí kò sí ṣe nígbà wá nípa ní mùsùlùmí tá a wà ní àgbẹ̀dá wa yìí mùsùlùmí bẹ tó dábí ibi tó mú wà ibi tó fi ṣe ọlọ́wọ́ rẹ ọlọ́wọ́ á fún àwọn ajá fàánì ó ṣàwádé ṣá nínú àwọn ìdádúdá ó wá ní káwọn àwọn agbẹmọ́tò láti láti wá lọ́dún àgbọ́yé ìwọ̀ àbí ọlọ́wọ́ àbúdá irú àwọn ọgbà yìí wọ́n náà tó pọ̀ fún ìṣẹ̀lẹ̀ ọ̀hún èyí tọ́ba wá pọ̀ ní akọ wa lónìí èyí tó ń ṣe ọjọ́ kẹsàn oṣù àjùmọ̀lọ́ àbí ọlọ́run ọ̀dọ́ àti ọ̀dọ́ àti kí ọlọ́run àti ìjọba dáná. وحفظها سنة أخرى والسبب في كتاب الله إلى غيره كل كل سبب في كتاب الله من تسليم أفعال ثلاثة كل سبب في كتاب الله من رمضان القيامة هو شواذ الجنة ajẹ́rìí pé kò sí ọlọ́run bá máa dábàá jẹ́ lóko lójútọ́ àti lóko tó yàtọ̀ sí ọ̀dá àtúnmáàkù ìmáàlẹ̀. Akúnmá ṣẹ̀rí títí àdúgbò Muhammad ndị àtúnfẹ́lá ẹ̀rú sí ọlọ́run iṣẹ́ ọlọ́run náà. Àwọn ti ọlọ́run bá dá kí wọ́n wá pé àtẹ̀tù. Wọ́n sọ ábà ọlọ́ba wà kẹ́kọ̀ọ́. Gbogbo àwọn ẹni tí wọ́n ń tó ìdájọ́ wọn kí kéde àti wọn. tí di ọjọ́ ẹ̀sán ọlọ́pàá àjọ gbogbo wọn alọ́mọdọ́gbọ́ ọlọ́mọṣẹ́wọlẹ̀ tí ó máa ń takò àlẹ́jì báwa ṣẹ́wọlẹ̀ tí ó máa ń nífẹ̀ẹ́ àlẹ́bí muhammadu báwa ṣẹ́wọlẹ̀ tí ó máa ń bẹ lórí ẹ̀sìn àlẹ́bí báwa yọ káàkiri láàrín láíláí wọ́n كما قدره الله سبحانه وتعالى أجل يولوها لا سكنة كثيرا أعلم فأنا تتوال لوري كراتي أشيشان الله لا ترى أمونا ìdí pàtàkì kan èyí tí ọlọ́run ní kí ó wáyé. àmọ́ máa da ìdílọ́pù tó ń tó ولا يترك ما لا يترك كل ولا يترك جل مرة tí o bá láǹfààní àti owó gádá bákan náà ó má gbogbo ẹ̀ náà kó yà wọ́n bá ní ìlú àwọn àgbẹ̀ ọlọ́mọ àti àṣùmá ní ọ̀gá ààrẹ ìdí abẹ́ṣe ìdábàá àti ààrẹ ìṣẹ́fà ìṣẹ́fà ìṣẹ́fà kí ọlọ́run àti lápọ̀jù láàbọ̀ lẹ́nu ọ̀pá wọn. Ntí abẹ́gbéyàwó òun náà ní àyà kan nínú àgbọ̀ká nítorí. Àyà yìí ọlọ́ọ̀pá adáṣọ̀bá lọ́wọ́ làálẹ̀ òun ló fi pàkíyèsí èmi àtẹ̀yìn. kò wá ń ṣe ní àtẹ̀yìn nìkan lọ́lọ́ba ń pè láti ìgbìmọ̀ ayẹ̀wò ọlọ́ọ̀bá tún pe àwọn ẹ̀dá kan táwọn olùlọ́ba ti tó kọ yìí àbáwọ̀ láǹfààní àti ìwọ̀n. tó wá sí àìyáàmà àwọn máa rí wọn àwọn àwọn wọn. ayàtà fẹ́ ṣàlàyé yìí ta fẹ́ kà fún wa yìí ayà yẹn ẹni bá lò ohun mọ̀mìnì ẹni bá fi ṣiṣẹ́ òṣìṣẹ́ àdìsọ́nù ẹni bá fi ṣiṣẹ́ òní mùsùlùmí ẹni bá fi ṣiṣẹ́ òní sálàmù ẹni bá fi ṣiṣẹ́ òní àdìsọ́nù ẹni bá fi ṣiṣẹ́ òun náà di àwọn tí wọ́n ti mọ̀. àbáwọn tí wọ́n bá gbọ́ tí mo bá lò ó lọ́la kò ti fiṣẹ́ láíláí àwọn làá pè ní káfíìn. àyà yìí àwọn náà fi ń ṣiṣẹ́ ní gbangba tó bí a ti gbé ní kọ́rọ̀ wọn nǹkan níbi ó mẹ́mẹ́ àtàwọn ẹni mọ̀lẹ́bí kìláyà òun náà ni súra fún ìtàlíyà àyà fìfìfì ọlọ́run adáàbò láti ọmọ ìhàdà ọlọ́run àwọn olùdarí ẹ̀ṣẹ̀ tọ́lọ̀ ọ̀jẹ̀ ọ̀nà ni wọ́n bá kọ́lá fún ìjìnlá wà ní ní sáà ìdá tí a kò fún جاريات الله الله سبحانه وتعالى الله وما خلقت الجن الله ني ميودا الجن والهزة بقنا àti ìran gbogbo ọmọ nìyẹn ṣẹ̀rí alìfòwàdá àbùtò bẹ̀rẹ̀ dìlìjíǹsì máa kọ̀lá tìlìjíǹdà gbogbo ìrìnà àjẹ̀gùn ọlọ́dún ìdáwọ̀ lásán wẹ̀lìhìnsà bákan náà gbogbo ìran ọmọ nìyà ọlọ́ni mi ò dá wọn lásán. ọlọ́run ajá bẹ́ẹ̀. ìbéèrè wà wáyé pé kí lọ́lọ́run wá orí ẹ̀ dá wọn nígbà tó lọ́wọ́ dá wọn lásán. ọlọ́run ní ilá líyàmùdú ọlọ́run gbé ọ̀rọ̀ wá nígbà tó lọ wá mú àyàfi wá ọlọ́wọ́ fi láàmù kan tẹ̀lé lẹ́yìn láàmù yìí òun ló já máa ìdí tí ọlọ́ọ̀bà aláàfáà lọ́wọ́ dáadáa tó fi dá ọlọ́wọ́ ní ìlà lè yà àbùdó láàmù ẹ̀ tó wọlé tán ó ṣiṣẹ́ kan lára àwọn ọlọ́sọ yà àbùdó ní gangan òun ló bẹ nínú ọ̀rọ̀ ọlọ́run àmọ́ láàmù tó wọlé tán òun ló sọ ní rírí ìlà ìyá láàmù ní ọ̀pọ̀ sùn ní gbogbo bí ẹ ṣe rí gbogbo yẹn lọ. kẹ́lẹ́ bá jọ ìlú. àwọn àjọba àti ìyá òkú yẹn ìdá ìwà ìdúró ní bí ìwà ìdúró kẹ́lẹ́ ṣe ní ọba àṣọ tẹ́lẹ̀ ọjọ́ tẹ́ẹ̀dì ìjọsìn kankan ní lẹ́yìn láti lẹ́yìn àdá sọ́nà mọ́ta rẹ̀. tọ́bàbà padà sí ọ̀rọ̀ sí àfiṣe tẹ̀bí ayáyá ẹni bá lò tó gbọ́ yìí lápẹ́tẹ́ mọ́ ẹ̀. ẹni bá takò lágbé ilé karamọ́lù àwọn ọ̀nà mọ́mí àwọn mọ́mí ní ìlàwọ́ tó ti aláàjì tí mo fi kankan máa dáni àwọn káàkiri tí wọ́n ó fẹ́nu wọn tí wọ́n sin ọlọ́run tí wọ́n sì sin nǹkan bí pẹ̀lú ọlọ́run ó sì fẹnu wọn tóun ò di ẹ̀sọ́ ọlọ́run pàápàá kábí. àwọn ìran kábí tí wọ́n ti pẹ̀lú ọlọ́run àwọn ìyàwó àwọn àwọn òun làwọn tí wọ́n fẹ́ sara fẹ́ nàṣàrà wọ́n fẹ́ ṣe torí àtìkù wọn nàṣàrà àtìkù nàṣàrà ti kọ́ ni àwọn òpèrè àwọn bẹ́ẹ̀. àwọn náà wọ́n jẹ́ káàkiri látara yìí pé ọlọ́nkọ ni wọ́n ti wọ́n ń fún nǹkan bí lẹ́yìn tá ìjọba lẹ́yìn àti àṣùwà àyọ̀kà. látara ọ̀rọ̀ yìí a mú wá rí àwọn mẹ̀lẹ́fìkì àwọn tó já sí wípé fìdọ́ọ̀lù ìṣẹ́gbẹ̀rún àìsàn yìí وفي الباطل هم كفار تابعوا من المبرأة وجعوا àmọ́ ní bọ́ọ̀rọ̀ ní tó pamọ́ nínú kìtìrì gbòòrò wọ́n fi yí máa ń fi ta wọ́n ti kú kúrò gbòòrò. ẹ̀wárí ta wá ń pè ní ìbáadà àyè ìbáadà ṣe jami limadu yibo lọ wàyá ọ̀dọ́ nínà ní àpòwárí wẹ́lì àpòwárí wẹ́lì pàtìlá ilé ìtàrí tí tó àmẹ́ni bá sọ yí pé àlìyìbáàdà tún ní ìkùnmù jáde lìmáàrùn-ún-ìkùnlọ́ àwàyàwọ́ nínà àkùwàlì wáyé wáyé àkùwàlì àdọ́rìrọ́ wáyé bá fìdá tàbí ìfòkúrí gẹ́rù láti torí pé ìyàtọ̀ ń الضلال وال والمحبة فيه العمل العمل والفيه يا ضلال فيه كيف يكون تبقى تقول له والعمل وأقرب وأصح إلى قالوا كني والأقوى كني ṣe rí tọ́bá lu kí èdè kọ́rọ̀ iṣẹ́ kan tó já sí ibi tẹ́ ẹ bá ti ṣe báyìí ẹ̀ ṣe náà ẹ̀ láǹfààní àti túnṣe túnṣe túnṣe tẹ́bá wọ àwọn àìsàn ìlú dáadáa gbogbo iṣẹ́ lọ́wọ́ bá ń tẹ̀lé ìṣẹ́ tí wọ́n ṣe lẹ́ẹ̀kan yìí tó bá ṣe lẹ̀ kan ó tún bẹ̀rẹ̀ ṣe lé kọ́tùsùn. wọ̀tẹ̀dé àwọn ìsọ̀gáàtì fa fàṣírò zaga ìgbẹ̀lódọ́mọ́jọ́ ìgbẹ̀lódọ́mọ́jọ́ tó bá ṣe zaga kan ó tún dìgbà ní wáṣẹ́gẹ́ wàtúmọ̀tún nínú ẹ̀rí mi ẹ̀sùn yìí pé amadu ó lágbára ju fíìlù lọ ọlọ́dẹ àwọn obìnrin láàrin ìrẹsẹ̀ ìtọ̀ ní wọ́n dín ألم تر كيف فعل ربك بأصحاب الفيل إلى محمد أريد ṣẹ́bà pé bọ́bà bá ti pàwọ̀ ìbálò lé ní ìbálò ìkánà ní àdáàbò ìfìlò tí yí ní òtútù máa túnwá kó máa túnwá kó máa túnwá kó túnwá mo bá di nǹkan mọ́ àbọ́ta ọba ṣe àkíyèsí ibi tọ́lọ̀ ọba ti ń lo àlàámàdì إلى الذين آمنوا وعملوا الصالحات ajá sí pé tọ́bá lọ amẹ́lù tọ́bà bá lọ amẹ́lù fúnkan iṣẹ́ àṣetúnṣe iṣẹ́ àṣetúnṣe là ń lò ó àtẹ̀lẹ́nà amẹ́lù àwọn tí wọ́n ní wà kúrò wà á lè mú sọ̀rọ̀ àpẹẹrẹ tí ní o tí اسم جامع لمن يحب الله ويرضاه من الأقوال والأقوال الظاهرة وال والباطنة ودي تعريف بشكل بشكل تمام الدائرة وبيه أما كده والأعمال من الأقوال وال والأعمال lọ́wọ́ pé ní ìbáda àwọn àlùfáà ní ìbáda gẹ́gẹ́ bí àbáwá sọ́kùn ìdáko ẹni àtàlẹ́ ìlà ọ̀tọ̀wọ́ wọn ní sáà pé ní ìbáda sí ìjáàrí ìtàn jáàrí orúkọ ọ̀gá tó kéwì. ibi tí ìbáda tó ní orúkọ ọ̀gá tó kẹnu dé nígbà yìíkò rọ wáyà ọ̀gá gbogbo tí àdá bá ti ní wọ́n wà ní kẹ̀kẹ́ máa ṣe láti rí i pé ìsìláàmù ìbáraẹ̀ islam rárá ṣe ní jama ìbáyà torí kó lọ sí pàtó wọn tó là fún bísí láàmà tí ìta ọlọ́sí yóò sí islam ní ẹ̀sìn wọn. kí ló wá jẹ́ ìbáyà islam al-istislam lillahi subhanahu wa ta'ala ìjú bá tún sẹ́lẹ̀ fún tani jama fún àdá omi islam ti jẹ́ bàdà. kò bá gbọ́ ìjọ torí ọlọ́run ló ti sá. bákan náà ìmọ̀ tẹ̀lé súnà ní wa Muhammad sọlá sọlá ìbáyà. ìmáṣe máa عبادة فالرب إن الله يحب تواجدين ويحب متدرسين ولو لم نزيف يا رب ما تفعل بالتوبة تفعل كلمة إبادة الطهارة إبادة نفتح níbi nǹkan àti ìbàdà gbogbo lọ́nà ọba ti nífẹ̀ẹ́ sí tó ìṣe kí ni ó tó sì lọ sí ìbàdà bí wà lè ìbàdà sọ́dá ìbàdà zaka ìbàdà àtúnṣó ìfẹ̀lẹ́gbọ́sí ìbàdà gbogbo lọ́nà ọba ti nífẹ̀ẹ́ sí tó sì lọ sí ìbàdà lóòtọ́ tó máa pé ìbáadà nínú ṣẹ̀ríà ìsìláà gbogbo ìbáadà yẹn lára bí ti jama aláàbò àrùn ìdáàlá nìkan torí pé tí aláàbò orí ẹ̀dá torí kí ni jama ilá àlèyà fúnfún ọlọ́sàn àríkà وترك المعصية عبادة ترك المعصية عبادة هو من الأقوال àwọn ọ̀kan bẹ ta bá ń sọ tó jẹ́ kéde o ìbáyà nínú ọ̀rọ̀ ta bá ń sọ tó jẹ́ ìbáyà òun náà àtàwọn ìsọdún kí ẹ máa sọ òdodo ọlọ́pìn yá gbẹ̀dẹ̀ ní ìhà takùnlá wà kúrú máa sọ̀rọ̀ kí àwọn sọ̀rọ̀ ní kí ìbẹ̀rù àwọn dàdúlọ́ àjọ àwọn dàdúlọ́ àjọ abáfẹ́ tún ní ìtú ìdìta àtọ́ ọlọ́ni ayọ́ ìrìn ní àpẹẹrẹ ìgbàgbọ́ tápọ̀lá ẹ̀páyọ̀ ọmọ àgbà wà fún máa sọ̀rọ̀ kí ẹ máa pẹ̀lú àwọn aláṣẹ náà àwọn olóòrò ìyẹn ò sì ní bẹ pẹ̀lú àwọn olóòrò àgbọ̀mọ̀gbọ̀ náà jẹ́ kí n jẹ máa olóòrò ìtumọ̀ náà. أما يا أيها الذين آمنوا أقبل إليكم الغيب àtàwọn tó gbàgbà gbọ́dọ̀ àtàwọn tó gbàgbà káyà ìfún ní ọ̀nà tábùlá ẹ̀kọ́yà àdá wà kúrò máa sọ ìfì kúrò máa sọ ààbà sọ ààbà tí wọ́n tó fìdí láì gbọ́dọ̀ máa wà ìwọ̀tẹ́lá ẹ máa bẹ pẹ̀lú àwọn sáà ní àwọn sọ ààbà ẹ sí ẹ̀ sí ìtẹ̀ẹ̀sì àwọn sọ ààbà ìtumọ̀ ayé àwọn náà طبعا الكتاب والسنة وبالفعل سلف أمة بسم الله إيه تبقى تفكر العادي دي تبقى السنة دي تعالوا في الجواب يا تقول يا صحابة ajá fi pé àtìlú kò fún ara rẹ̀ kí lóun náà jẹ́mọ́ òdòdó kí láti pẹ̀lú òdòdó ọlọ́ọ̀bá náà nífẹ̀ẹ́ لفنيا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا ولا نجابوا تدو إقاية ولون وقولوا قولا سديدا ولا نجابوا صلوا bẹ́ẹ̀bẹ́ wọ́n sọ òdodo lọ́rọ̀ kí ni àkúbọ̀tọ́ ìlọ́dọ̀ ọlọ́run yóò sí ìlàkùn àmàdàkùn ọlọ́run yóò sí ìlàkùn lọ ní àtúnṣe ẹni bá sáyé pé àtúnṣe ẹni bá ń wá àtúnṣe kí ní ọmọ sọjọ mọ́sán olùdó àmẹ́lẹ́kùn ọlọ́dún bákan náà yóò lè dákùn àmẹ́lẹ́kùn ọlọ́ni àtún iṣẹ́ yìí gbogbo àwọn ṣẹ́ta ṣe tó lè máa jẹ́ àbáwọn ṣẹ́ta ṣe tí ó dáa àbáwọn ṣẹta lè tí ó bá mú tí ó wá pápọ̀ àlìkítàbù wọ́n súnlẹ̀ nígbà ìmọ̀ká bẹ̀rẹ̀ bá ti wá bẹ̀rẹ̀ sí sọ òdòdó ọlọ́lọ́run ṣe níbi jẹmọ́ owó tó ṣe kí wá lóòótọ́ bẹ̀rẹ̀ já wọ́n má dábàá àṣà nǹkan òyà ìlà man dáa ìlọ̀ọ̀lọ́ wàá wà kíni

ọ̀pọ̀lọpọ̀ olùdíje pé àwọn èèyàn lọ́sọ̀rọ̀ láti jẹ ọ̀dọ̀ aláà òun náà ó ń pè àwọn èèyàn tí ọ̀dọ̀ kí ni ọ̀dọ̀ ara rẹ̀ ẹni bá wá pè àwọn èèyàn lọ́sọ̀rọ̀ ọ̀dọ̀ wàá lè tó wọ́n ṣe kì í agbẹ́sẹ̀ nínú wọn jẹ́ a máa sọ lẹ́nu tó jẹ́ ọ̀rọ̀ ìdáadá òun ni ká máa fi kùránì ìwé iṣẹ́ báwọn èèyàn kí ọ̀rọ̀ wa kó máa bá kùránì mu kí ọ̀rọ̀ wa kó máa bá súnà mu nínú àwọn ọ̀gá sọ tó jẹ́ ìbáraẹni. òun náà ní àgbà àwọn ọ̀gá mọ́ta abẹ́rẹ́ tí ọlọ́run àgbà tàbíd tàbíd tẹ̀sí sọ́lẹ̀ ìmọ̀ṣẹ̀sọ̀ láti bá tẹ̀sí wọn wọn ìmọ̀ṣẹ̀sọ̀ hàn ọ̀gá àwọn ọlẹ́ láwọn ọ̀gá wọn ìlà ìdá تسبيح سبحان الله تحليل لا إله إلا الله تحميد الحمد لله gbogbo àwọn ọ̀rọ̀ yìí tàbá sọ kí láti jẹmọ́ àjọ́kùn láti jẹmọ́ àjọ́kùn láti ọ̀dá ẹ̀wà aláwọ̀rọ̀ dáa sọ yìí ìbáadà yìí èèwọ̀ wá ní tí ìyàmọ́lẹ́ ti súnmọ́ náà ọba àdá kó wá yìí tẹ́lẹ̀ yìí ọ̀tọ̀ ní ìdá mẹ́sàlá wà ìdá ìbáàdà tó bá fẹ́ ti ọlọ́run pẹ̀lú kó fẹ́ dúpẹ́ kí ni wàá máa sọ alhamdulillah àmọ́ mas'ala àwọlọ́ ah, òkú fẹ́ o kí ló ṣe ó jẹba mas'ala kò ṣe bá láti ṣe fúnnáka tòwáwò mas'ala wà tòwáwò ìbàdà tòwáwò ìbàdà bó bá ṣe wá láti nẹ́sùn ọmọ ẹ̀fí ẹ̀fà bó bá ṣe wá láti nẹ́sùn òun láṣẹ kọ̀wá àti ìbàdà àmọ́ mọ́sánà kò sí ètò ìjọ lọ́jà wà bá sí ilé ìṣẹ̀ pé ṣáà lè ṣàdúrà lédè ní lórí àmì tó lékè sí pé lárúbáwá ló ti ṣàdúrà léṣí ní lórí torí pé lápùkè èrò lésàlẹ̀ kí wọ́n ní amazọ́lẹ̀ lẹ́gbàlẹ́gbàlọ́ ìbáraẹ̀ta ìgbà ààrẹ àwọn ọ̀rẹ́ wá ní tá a bá sọ wọn à ń sin lọ́wọ́. Dàbí múmi yóò máa fi ọ̀rọ̀ sí lọ́wọ́. Tó bá wá fi ọ̀rọ̀ sí lọ́wọ́ tó ṣe tọ́lọ̀ ọba fẹ́ tó ṣe tọ́lọ̀ ọba ẹ̀rọ sí kí lọ́ṣẹ̀ jàmáà ó ń pe ìdí tọ́lọ̀ fi dá sí عباد الله تعالى والأعمال àwọn ṣẹ́gun ọ̀sẹ̀ ká bá ṣe wọ́n à ń fi lọ́wọ́ gbọ́ àwọn ṣẹ́gun gbogbo ṣẹ́gun kákìlì kábàáwò kàṣìkàrà kàtùkù pípọ̀ ká ṣe dáadáa sáwọn òbí ká ṣe dáadáa sálábà gbé ẹni tá a mọ̀ ní tó ṣe àtijọ́ wọn ní ká fi dáadáa bá ní ẹni tá a mọ̀ ní wọ́n tó jọ́ wọn ní ká fi dáadáa ìbáwọ̀ èèyàn lò pẹ̀lú gbogbo ìran dáadáa tẹ́sí gbé wa kí láwọn àpéjọ náà ìjọba táwà rí wípé àṣíjọba ní ẹ̀sìn lọ́wọ́ kò má sí mẹ́sàlásì ló já sí pé tàrí ìsìláàmù tó pé jù tọ́bá wùdá wà bá pé ìsìláàmù wà ní ìsìláàmù lillahi ta'ala bitawhid bitawhid والانقياد له بالطاعة والبراءة من الشرك وآله على فرق على فرق متوجه وقوم وتعريف جواب àmọ́ tààrí fún mi pé alìsìláàmù bí torí ìṣẹ̀lẹ̀ rẹ àtẹ̀sìn rẹ ó lè yàtọ̀rọ̀ méjèèjì tó jọba bá wọn lọ́dún kílẹ̀ yọ̀rọ̀ máa fọ́ ẹ̀ wọ́n ní pólù ọlọ́dún pólù ìnà sọ̀láàtì wà nùsùkì wà máa yáyà wà máa máa tì lìláyìí ọ̀gbọ̀n wà bí ìdáníkà òkèrtù sọ̀láti wa ìjọsìn ní tó lára ṣẹ́ta ṣe mọ́nà ọ̀bá ní kódà gáà dúró náà kí lò náà ìjọsìn ní lára ṣẹ́ta ṣe fún aláì ló já sí pé àwọn ẹ̀rọ kan bẹ tán bá pa àjẹ́ kódà kan dárúkọ náà kẹ́lẹ́ ti bìsìnlá ráì kó sì pa àfúnijẹ kí nìyí fún àpẹẹrẹ ẹni pẹ̀lú fún bẹ́ẹ̀ ti rí ìsìn àbújẹ ẹni pẹ̀lú fún kíni bẹ́ẹ̀ ti ìmọ̀tara àti bíbẹ́ lórí àbújẹ ẹni fẹ́ràn fún òkú àníjẹ ẹni fẹ́ràn fún kíkúrú ìjàmbá láwọn ẹni fẹ́ràn fún sọ̀rọ̀ pé ilé yìí tí ọlọ́run dada kò fẹ́ rú kò fẹ́ dàdé pé máa bí àtẹ́kí ni ó mẹ́mẹ́ tó bá ní àǹfà kí ló dà ní jẹ́ á ń gbé òpá fún lọ́rùn kápẹ́rán torí kápẹ́rán kí ni wọ́n pè é ìbádà yìí tó máa fi pẹ̀rẹ̀ ó pẹ̀rẹ̀ fún tọ́lọ̀ nípa torí ẹ̀ pẹ̀rẹ̀ fún ọlọ́run ti wá dárúkọ àwọn tá a máa pẹ̀rẹ̀ fún ká pẹ̀rẹ̀ fún bẹ́ẹ̀ kò sí bẹ́ẹ̀ ká pẹ̀rẹ̀ fún òkú kò lé kíni kò sí bẹ́ẹ̀ láti jẹ́ wá ní àwọn àtẹnumọ́kì babaláwàdà tó pẹ̀rẹ̀ kọ́ tí ó náà pa fún ìjọsìn àwọn àti àwọn ìwọ̀n ní kéwòye ọlọ́run ti ń أحل بيها أحل إن الله أحل أحل أحل بيها وحرم الربا ọlọ́lọ́wọ́ ọlọ́wọ́ ọba àdá àhánà bẹ́yà òun ṣe kátàkárà òun ṣe ní kíní òun ṣe lẹ́tọ̀ wà á mọ̀ màríbà òun ṣe lè má léwò ẹni tó fẹ́ràn ta kí ló ṣe jọmọ́ technology àbí ijó lọ àyà tó dùkú sí àyà òun ní lọ láti lọ jẹ́rẹ̀ tí ẹ̀ àyà jẹ́ àmọ̀ má pẹ̀rẹ̀ ta iṣẹ́ aláàbò ṣe kí wà á pé a lè pẹ̀rẹ̀ fún múnásù wá pé a fún mẹ́tìdì pùrùkú ma tó ní

bó bá jóra ó lù torí àlá ìṣẹ̀mí rẹ fúta ní ṣẹ̀mọ́ àlá ló máa lù ṣẹ̀mí rẹ ló fi tẹ́ lọ́rùn wà màmá ti bákan náà òkú rẹ pọ̀lọ́tẹ́ ti ká ní ṣẹ̀mọ́ àlá ìdílé dá ìlú ìlà àlá ìlú ìlú ọ̀nà ló já sí ìta pé ìbáadà àmọ́ ìṣèlú jẹ́ máa kó fẹ́ lẹ́ owó náà wọn ṣe kó ṣe ṣe bá dà àti òkè ṣe bá dà àfẹ tó jáde ńlẹ tó lọ wá ń oúnjẹ káró oúnjẹ láti ẹkún fẹ́ ṣe tọ́lá pọ̀ kí ni yóò máa dé dẹ̀mọ́ ìbára ni kódà ká ìsúnmẹ́lẹ́tọ̀ ẹni kí ló náà máa dé dẹ̀mọ́ ìbára ni ọmọ ìfẹ́ náà gbogbo nǹkan tá à ń àti súnmọ́ ọlọ́run ìwọ ṣé kí kò rí lọ́nà ọ̀rọ̀ rẹ̀ kí ni ó bá jẹ́ gàmá ẹ̀ṣẹ̀ ọlọ́wọ́ á ní òun wá dá ènìyàn àtàjẹun bí kìí ṣe pé kọjọba àtọ́sí fún ìta ìdáàbò àwọn àgbà ní àyàtà kàyí tàbáwò dáadáa áyà yìí ọlọ́ọ̀bà láàrín àrùn ọ̀tàhálà akùbárọ̀ annáwò ma kọ́lápàlì ìsà wáyé jìnnà ilá lè ìbàdẹ̀ ọlọ́ọ̀bà jẹ́ àmà pé òun dá nítorí orí ẹ̀dá kẹlẹ́bà ṣe ní kẹlẹ́bà jẹ́rù ṣùgbọ́n àwọn àjọ rẹ̀ ló fi já sí pé ẹrú ọlọ́run òun náà lẹni tó kó àtúnṣe ẹ lẹ láti máa tẹ̀lé ìdílé jama àṣẹ ọlọ́run. ẹni tí ò bá ti kó àtúnṣe ẹ lẹ láti láti ọlọ́run àní pé ní bẹ̀rù tó ti lọ́wọ́. ayà pẹ̀lẹ́ wù bí wọ́n ti wá jẹ́ fọ́lọ̀ yóò jẹ́ fún ìgbàgbé lẹ́yìn ní aláàbò àbàbà rẹ̀ àwọn àbá ìtayà yìí fàyè àgbàyà lọ sí kìmá fi ìsọ̀rọ̀ kìí á rí ìdí pàtàkì tọ́lọ̀ tó lẹ̀ dá tó dá tí wọ́n mọ̀ pé á sì wù òun ti dá Áfíríkà lè bá sí wù gbogbo tí ó wà á já kí ìjọ ìyẹn rọrùn fún láti ṣe ọlọ́pàá rọrùn fún ọ̀sán ní ilé oòrùn ọlọ́pàá òjò ọlọ́pàá ọlọ́pàá ọlọ́pàá ọlọ́pàá ọlọ́pàá ògùn dáàmà lò tọ́rọ owó ṣe kí ni tí ó fi jí pẹ́lẹ́pẹ́lẹ́ ọlọ́fún wa yóò tún lé wọn máa tó rí àtàádẹ́tún من قريبها من الإعادة له بالرزق والإطعام من تبارك ما يحتاج لها لما تقول أنت أقول لك أنا قل رب الله وأبو فتاة وبيقول رب كلمة ما تريد سعادتي ما تريد سعادتي من غيرها ìntí sáádájú ìntí máa wò lọ́dọ̀ tani lọ́dọ̀ àwọn ẹrú rẹ̀ ọlọ́run ọmọ ẹ̀rọ lọ́dọ̀ tó wọ́n dájú fi ìsìnkàtún bá a lọ. fi ìsìnkàtún bá a lọ. kò ní máa ń máa ọlọ́run dá ohun ọ̀dẹ́ni ohun ọ̀dá àti ènìyàn bí kì í ṣe pé kájọba ní ilé ìjàmbá kájọba tó ti lọ́wọ́. ó mẹ́nu wa ẹni tó ṣiṣẹ́ ara rẹ̀ tó dá wa lórí tí ò bá ṣiṣẹ́ wọn jíjẹ àti ní ọlọ́run ló ṣe òun àmọ́ kò ní ṣe ìjọba kò ní ìjọba ajẹ́ pé ó ń tẹ ara rẹ̀ kò jẹ́ pé ìjọsìn lásán ni ṣe báyìí ní wáyé ó sì bẹ́ẹ̀ tó wá ẹni tó lọ́gbà ń ṣẹ́ tọ́gbẹ̀rẹ̀ ìdáni kọ́mpí tí gbogbo àwọn wákàtí máa máa ọkọ̀ pé ẹ̀yà máa kí bàbá ọmọ ṣe bẹ̀rẹ̀ tí mo rọ̀ fún owó ṣe kí owó ń ṣe owó ajáde tó ti tètè dá òfin àwọn ọ̀gá náà wọ́n débò bá bá bá wọn ti láti nàìjíríà ẹ̀ ẹ́ ti àwọn pẹ̀lú ẹni tí wọ́n ti pẹ̀lú ẹni tí wọ́n ti mọ̀ ni wọ́n mọ̀ pé tọ́lá yìí ti lọ tọ́lá yìí fílẹ̀mù òfò fílẹ̀mù ṣiṣẹ́ nípa gbogbo ẹ̀pá ó tí àwọn olówó sì lójúmọ́ owó láti. à ń fi àwọn ìjọba ìjọba ti jẹ́ ìjọba náà bá ti ìjọba ìjọba bẹ́ẹ̀ àbúkù náà. wọ́n wá ní ìmọ̀ àti wájú ìfọ́nà ọ̀gá yìí ká máa ròyìn pé ní tí àwọn olórí máa ń jàmá lọ́dọ̀ àwọn ẹrú tó pẹ lábẹ́ wa lọ́dọ̀ náà ń sàmà ní ọ̀dọ̀ tiwa tó fi ká máa fi wò. ló sí àdìsí ìlànà bá a fi lọ́wọ́ oúnjẹ lọ. ẹgbẹ́ àtàlùkì yàtọ̀ òun ni ó fẹ́ wa.

gbèsè wà lẹ̀ òun ojú sanwó gbèsè tó fi dákọ́ mí ilẹ̀ tán ẹ ṣàánú obìnrin lẹ́fẹ́ àkọ́bẹ̀rẹ̀ àmọ́ ni òsì mú tàrí jẹ́ máa ní òsì mú àlá ìfọ́tẹ̀ ìbẹ́ eléyìí bàbá ìkóra wa tani ta ní látàárọ̀ títí di alẹ́ gbogbo ìgbésí ayé wa a ní fi ṣẹ́ a kàmá ṣe kí ni a máa fi tẹ́ lọ́rùn náà ní tó lọ́fẹ́ láàmà ṣe ọmọ nìyàn wa ní àjẹ̀lónú wa ọlọ́ọ̀ni ìhùngún kò jí ọlọ́wọ́ kò jẹ́ kò jí ọlọ́wọ́ kò jí ọlọ́wọ́ àwọn àjọyọ̀ wọ́n ti ṣe ìdáàbò òun ni a fi hàn lọ́wọ́ lórí àìsí àwọn ìlànà ìgbọ́ lọ́wọ́ kò ní ìyá àìsí àwọn ọmọ òkè ń jẹun àwọn tó rí ìṣe ìṣòro ẹ̀fọn àwọn àti ìṣe ìjọba ká máa jẹun. àwọn ìnáma àrọ́ ọ̀dá mọ̀tìlẹ̀ hàtà lẹ́wọ̀n àwọn tó wà wọn lé tó di ní àpò àtàlà náà fi fún wa pẹ̀lú tó wá lé pẹ̀lú tó wá mọ́ni ìbátan náà ní tààlà àwọn tó wá ní àyàtà àkàyè ó wọ́n jẹ́ àmọ̀ pé ojú òkúta òní ìjì ìjọ ẹ̀rọ ìsìn àdáyé kan. وهو إفراد الله بالعبادة òun náà ní wípé kámọ̀ kámọ̀ náà bá nìkan ló bá táwọn ṣe ilẹ̀ mọ́ táwọn tó ní ìlú yàtàwù máa kọ́lá kọ́lá ìlà àwọn ìlà ìlà ìhàjì ìlà ìlú torí kọ́lá bá káàkùn máa rọ̀ láàrín kò àti ọmọ nìyàn bí kì bá ṣe wé kí ìjọba ètò ìjọba ìjọba tó wá ní ọmọ ọkọ tí a lára وما خلقت الجن والإنس إلا ليعبدون الأمر فيصل وجوب إكرام الله تعالى بالعبادة على جميع الخلائق حقه ولمعاية الأمر إبطالة جزمه ومن يمين جزمه كلا ما يكون جزمه ومن يكون كافي ṣe é gbogbo ẹni láti wà lọ sí ìsinmi ọkùnrin wọn ń bá àpapọ̀ àti A ní fáwọn ẹ̀wọ̀n àbáwọn lónìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀hún sọ yìí wọ́n ti lọ́wọ́ wọ́n tún ti tó pẹ̀lú lónìí ẹgbẹ́ ìsinmi ọkùnrin ó tún ti àbáwọn káwọn àwọn ẹni pé báwo la ti ṣe ti àbá ṣe mọ̀ pé ọlọ́run náà gbọ́dọ̀ ṣe ẹ̀kọ́ tí ọlọ́run wá ṣe tí ò ní tí ọba rẹ̀ pọ̀ ó sì ní áàpù ọlọ́run áàpù tó ṣe fún mi yìí áàpù ọlọ́run tó ṣe fún mi yìí áàpù àmúwárí àfáàrí tó ṣe tó bí ẹ̀ka tó sọ́lọ́ ìsìnbá bàbá rẹ̀. mo wò lọ́kọ́ ṣàkà bí a bí àtẹ̀lẹ́sì lẹ́nu wọ́n bẹ̀rẹ̀ mo lọ́kọ́ ṣàkà ní akọ mẹ́sàn-án wọ́n parí ẹ̀ ní abo ọkọjá bíi fifteen minutes ṣẹ́jú mẹ́rin live on Facebook ẹ̀yìn ẹ̀wọ̀n lẹ́ka tó bá lọ láàrin afá sùnmí kan àti afá sùnmí kan. kí ni wọ́n bá kọ́ṣà àwọn lórí lórí sọ̀hìn kọ́ kìtàbù sọ̀hìn kọ́. حديث صحيح البخاري كما حديث مسلم إما كما قال رب شيء كذا والحمد لله وكل ما شيء ومن مجد شريعة وطوة كيف يمكن رجاء إما تقول لي أقول لي nítorí ọ̀lọ́wà ìjà ẹni àdébìrì àfọ́ òní súnà òun wá látẹ̀lẹ́ láwọn bàbá ẹni bùnà ájà làkọ̀dá lápapọ̀ fà rẹ̀ àfọ́ òní bíjà ni òun wo díra àfọ́ àtúnmọ̀ ẹ̀yìn òun kò wọ láwọn olùkọ́ sí tẹ́lẹ̀ lọ́wọ́ àṣẹ. òun rẹ̀ lè dàbí àwọn ẹgbẹ́ ọlọ́pọ̀ta kí o jàkú kí wọ́n fẹ́ lò mẹ́ kọ́mọ̀ bẹ̀rẹ̀ mo ti lọ́wọ́ olébẹ̀rẹ̀ ti àbá abẹ́rẹ̀ wọ́n bí lọ́wọ́ àfáàní pé àfá ìṣẹ̀lúkọ̀ wọlé afá ìdí bá dáhùn pé ṣó ń bẹ́ẹ̀ mú sọ ìbùkọ́ ọ̀hún pé ìdáná ṣó ń bẹ́ẹ̀ mú sọ ìbùkọ́ ọ̀hún pé tàbá ń kí wọn nígbà tó gbọ́dọ̀ tó kọjá ká pa àrùbá àkùbá ní mẹ́rin ní o simple question àfáà ní ilé ìtẹ̀sí ìṣẹ̀lẹ̀ ti dá fáwọ́lọ̀ ọ̀lẹ́ ti máa dáhùn rẹ́pọ̀ ti fáwọ́lọ̀ ní àti tó kùsùn lára dìde òun ti dáhùn. ẹ̀yẹ́ sọ̀rọ̀ nípa Bukhari àti àwọn àdíìsì tó bẹnu Bukhari wọ́n máa mú àdíìsì Bukhari wá fún oṣù tó kò ní dáhùn. wọ́n láàbùsí àmọ́ kò fẹ́ sọ pé àfá òun tútùkútù fàlùkọ́ọ̀tì òun ti fàlùkọ́ọ̀tì àmẹ́bí ní májò kọjá fàájà àdúgbò ẹni ti sáré lọ́láyé òun ní àmẹ́bí ní yọ̀dà kó bẹ́ orí ẹ̀ kò wá fẹ́ sọ pé àpò òun ṣe gíní kò ṣe gíní èṣì àṣùbà àwọ̀bà ànábìlì àṣùbà àwọ̀bà kí ó yára kí ẹ̀yà kò ṣe àṣùbùrù àwọ̀bà àṣùbùrù àwọ̀bà ẹ̀gbọ́n yé àsùnrù àrùbàrún mọ́tàdá kiri àti kọ́mọ̀. àwọn ìjọba ti sọ àṣùbà àrùbàrún kí ló fọ́ bá ẹ̀rí kiri kí ló fún lọ́sùn. kí ló fọ́ lọ́sùn. wọ́n ti àtàkùn àfihì yìí nínú kiri nínú ọ̀rọ̀ yẹn wọ́n ní rúpẹ́ sọ́mà sí o ìsìnkọ̀hámù kárí kúdà olúbà lága kéré lápìlì bí ìgbàpọ̀ bá ti ẹ̀yẹ ìgbé rúpẹ́ sọ́mà sí lẹ́yìn àwọn irú yẹn bá rẹ̀ lálọ́ ìgbà ó sì lanú lẹ̀ àbá rẹ̀ sì ń tako àbá àbá àbá àbá rẹ̀ torí mọ́ kò kọ́ rí ó ju gbogbo àbá àbá ilẹ̀ nàìjíríà lọ́wọ́ gbogbo àbá àbá ìlú àti wọn kọ́ ní gbogbo wọn nàìjíríà lọ́wọ́ gbogbo àbá àbá Gbogbo àbá àbá sọ̀rọ̀ àtàwọn aṣọ àṣọhábà wọn àtàbí lágbàá wọn sí ẹ̀wọ̀n. ó wá pè mọ̀ lẹ́nu ó bẹ̀rẹ̀ àlẹ́kẹ́ rẹ̀ kí ni àbá bẹ̀rẹ̀ àlẹ́kẹ́ bá ṣe káàdà láàrín lórí ẹgbẹ́ ìrànlọ́tọ̀gbà táwọn onígbàlẹ̀ lẹ́sìn rí àpò sí táwọn oníṣẹ́ lẹ́sìn lọ́wọ́ ayà ìyá ọlọ́run kan láàmà ṣe kéde láwọn àti lábísọ àwọn èyí pé àwa ní sí òdodo ju àwọn àfa wa ibi tó òdodo bá ti wà làwọn òṣèré ìjọba làwọn òṣèré òṣèré àbáwò bá àti òṣèré òkè gbọ́dọ̀ bá bẹ́ẹ̀ jẹ́ mùsùlùmí tó lọ́la àfíà múmi ní wà á ní fi òdodo títí lọ ju àwọn àfa rẹ lọ. kí la fi wá wù alukoran sunna àti àgbóyà sọ̀hánà nígbà tí kò lóde ọdọ̀ nìkan ni ẹgbẹ́ àpò ṣùgbọ́n ní ẹ̀ka fẹ́ sọ̀rọ̀ la ṣe ń tẹ̀lé àwọn àgbà rẹ̀ bàbá rẹ̀ wọ́n tí wọ́n ń gbèfẹ́ wọn sí wa lọ́kàn wọ́n fẹ́ jẹ́ àmà wọ́n fẹ́ jẹ́ ọ̀fẹ́ ọlọ́run kó lọ́kàn wa àti àmẹ́sì àti àwọn sọ̀hábà àti àwọn ẹni eré kí láti náà á fi wọ́n lẹ̀ ẹlẹ́kejì bayanu hikimati bayanu hikimati min khalqi al-jinni wal-insi aya ta kàyí wà máa kọ̀dá kí al-jinna wal-insa ìgbà ìlà ayé ti pàtàkì tọ́lọ̀ sílẹ̀ ìdájọ́ ìlú àti ọmọ mi ẹlẹ́kẹta anulọ̀kọ́ ẹ̀kọ́ ṣe rí àtẹ́tọ́ kí kò ní lọ́nà àtẹ́tọ́ هو الذي يستحق للعبادة سبحانه وتعالى عدد الأعمال أعلم في مخلوق شريعة الأمر وكتابة للجزء وهو الذات ìmọ̀ rẹ̀ wá kárí gbogbo ẹni bá ti sun tó wà lórí ìbẹ̀rẹ̀ kò sọ lọ́rùn annabi isa kullu da ya kullu ne annabi muhammad kullu ya kullu ne àwọn òògùn àwọn ọ̀yà kọlu àti òògùn àwọn ṣé kọlu àti òògùn ẹni bá ti ń tuntun tó wá lórí ilẹ̀ yìí tó wá lórí ilẹ̀ yìí tó ti lórí kò sí láti dẹ̀ mọ́ sọlọ àdẹ́dàlá àti ìyẹ̀dá tó ṣe kí wọ́n dà wọ́n.

àwọn sọ báyìí ẹ wà tẹ̀lé ibi tí wọ́n sọ ó fi wá bọ́ ní gàdá tó bá ti ṣe bẹ́ẹ̀ àwọn olùyọ́sìn olùyọ́sìn kò dájú jẹ náà àdá ṣíríkù mahama ń bẹ kó nífẹ̀ẹ́ wọn ju tọ́nà ọba tọrọ àti gábàbí sọ̀rọ̀ àwọn olùsìn kí ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ayẹyẹ náà lónìí káwọn sọ pé nípa ọ̀pọ̀lọpọ̀ ṣe ìgbà olóṣèlú tẹ̀lé tí ò jẹ́ni tó wáyé òun náà mọ̀ pé àwọn àṣìṣe ẹ̀ ń kẹ́rin wọn wọn lẹ́yìn lọ́wọ́ àṣàwọ̀ àti ojú ọ̀nà àwọn àgbà yìí kò sì mọ̀ pé ọlọ́run ti yẹn dú àwọn bàbá tó ti ojú ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ àti ẹ̀rọ ìgbàlọ́wọ́ wa ń sábà sí wọn kọ́lọ́kọ́ wa gbé níbi. ṣe pé àwọn tó wá mú tí ń kọ́ nínú wọn kí náà pọ̀ tán kí lọ́rọ̀ lọ́rọ̀ lọ́rọ̀ tí wọ́n náà wọ́n ní àná ní wọn àwọn ṣe tó kù káyà àwọn tó lè lọ ní pé ìṣìṣẹ́ wọn sí léèwọ̀ òṣòjú wọn ẹ̀yìn olóṣèlú ìgbà wà ń sọ lónìí táwọn bàbá yìí ò máa tún òfin yìí àwọn nípa tí wà wọn lọ́dún lọ́dún lọ́dún lọ́dún máa ń adẹ́kọ̀ọ́ lọ lọ́wọ́ rẹ̀ ti bí bí àwọn lọ́wọ́ tó sún náà àdẹ́kọ̀ọ́. èyí tí òun wá lẹ́yìn ìyẹn kí làwọn ó ṣe àwọn ó tún ṣe àwọn àti àdúrà fún irú ọdún káyọ̀káyọ̀ lè tẹ̀ só lẹ́rù wọn náà fi gbàwẹ̀ ní àwọn pè lọ́dún kí ni ọdún kí làwọn pè ọdún káyọ̀káyọ̀ àwọn kan ti ṣe àwọn alága àwọn kan ti kí ni lọ àwọn ṣe àṣẹ àwọn alága àwọn oníkí àpè lọ́dún mú káyọ̀káyọ̀ àwọn àtúntò náà ti kí ni àwọn gbàwẹ̀ àpapọ̀ àti àṣúra àwọn ìmọ̀ ibi tí wọ́n ní ìgbà àjẹ́bì dé wọ́n máa ń jẹ́ wákà pé sàárọ̀ àrọ̀ àwòrò sàárọ̀ àrọ̀ àwòrò àjẹ́bì ìlú àmàrò sàárọ̀ àrọ̀ àwòrò sàárọ̀ àrọ̀ sàárọ̀ àrọ̀ àjẹ́bì ìlú àmàrò sàárọ̀ àrọ̀ láwọn tó èèyàn láwọn tó ìbílẹ̀ tó bá àwọn ilé ìjọba àwọn làwọn lọ. táwọn wá mọ obìnrin láwọn sọ ọ̀pọ̀lọpọ̀ òbí dìbò làwọn ṣe fún wọn ní ọ̀hún ìjà ni. àwọn fún yàn níbi àbíyà àwọn fún yàn níbi ìbáyà. àbí ìlú ọ̀rọ̀ tí wọ́n wọ́n sọ

a kò tó bàbá kan àbájú pé bàbá ṣe ádámù lọ àdéhùn náà tó bá ẹ wọ bàbá tó ṣẹlẹ̀ kúrú bẹ́ẹ̀ sí ìwà tá a bá yìí ìyá ti sún náà ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìjẹ̀lẹ́ ta pàlọ́wọ́ pọ̀lọ́wọ́ wọn mọ́pẹ̀ wá sí mọ́pàlọ́wọ́ wọ́pẹ̀ wá kéde yìí àti ìwò kúfùrù ìmọ̀sòògùn abẹ́nugbọ̀ngbọ̀ ẹgbọ́ ní tìmọ́tò sọ ẹwọ àfáwà yìí àjẹ́yàtọ̀ láti ṣẹ̀bàkọ́ náà sọ pé ní kẹyẹ̀fẹ́ àyẹ̀fẹ́lẹ́kì múnà sàmẹ́jì múnà fúláfúlá tó lè wà wọ́n wọ́n náà ẹni bá ń sọ òwú ẹ̀sìn ìta mùsùlùmí ọ̀sẹ̀ ní mọ̀ṣẹ́ kéwì òun ní mọ̀ṣọ́ kó tó di pé ìkan tí wọ́n kó tó ní àdéhùn ìgbéléwé rẹ̀ tó sọ pé àdéhùn ìjà ti jẹ́ nǹkan yí wọ́n ní àwọn akọ̀tún gbà ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀gá ó lórí dájú wípé kí ẹ bá ti nífẹ̀ẹ́ ọmọ àdúrà ju ọlọ́run lọ ju àbájẹ lọ èèyàn ń sè máa ń lò. Èmi náà fẹ́ lórí súnà. Ìta àpá rẹ̀ bá ti sọ fún òun lè ká lọ̀rọ̀. Báwo ni bá sọ bá ní ìkùsọ̀rọ̀ bẹ̀? Ala, òní dáná ríra tẹ̀lé kí ni ẹ̀rí àfáà yìí kí lè yàn wọ́n wá rí pé ẹ̀rí àfáà yìí ó ó fẹ̀rẹ̀ lè pé ẹ̀rí àfáà tòde lọ kí ni wàá tẹ̀lé jábá ẹ̀rí àfáà tòde tẹ̀lé wọ́n nínú ẹ̀kọ́ ta tó kọ́ òun ní pé ọlọ́run kan láàrín sùn tó rò nìkan ìjọsìn tọ́sùn bákan náà mímọ̀ láyàkùnlùkù àwọn àrífin tó lè dá fáfi ìhádá rọ́tún àlàyìláàdì àfẹ́rọ̀ rẹ̀ ayà ìyá mọ̀ pé àwọn tí ọlọ́ọ̀dẹ́ ìyẹ̀rọ padà fún àwọn tí wọ́n ti kàfẹ́ lẹ́yìn lọ àwọn tó sóṣà àwọn tó ti jẹ́rù àwọn tó ti jẹ́rù àwọn tó ti àti Muhammad àwọn tó ti àti àti àti àti àti àti ọlọ́ọ̀dẹ́ ìwọ̀n لن يفجروا ويفجروا الا بدون زمن الا دخل بيان الله سبحانه وتعالى عن خلقه بعد ان لم يكن كل دعوة وعادته من خلقه اليه فقط او يقول لازم كذا كذا كذا اللهم وتعالى بعد في باب الحكمه في افعال الناس سبحانه وتعالى ní ìparí ọlọ́run lè fún wa pé òun náà ti ṣe ẹrù ọlọ́run ṣe ní ìjọba ọlọ́run ṣe ní ìjọba ọlọ́run ṣe ṣe ló já sí nǹkan orí ìdíjà àti ìmọ̀ràn bí àfọ̀hánì ìmọ̀ràn ìmọ̀ràn ìmọ̀ràn kí wọ́n á ti ṣe kọ́lọ́ ọ̀pá ṣe ara ẹ̀ máa ọ̀dà tó ìjìnlẹ̀ wà kéde wà ìgbésà jáde ọlọ́run ó fowó ara ṣe kí lọ́jọ́ wa ló fi dáadáa ọlọ́run ló fowó ara ṣe kí ló fi dáadáa ọlọ́run náà ti ṣe kó lè dáàbò ọlọ́run ṣá ìṣọ́lá wa ní ìlú òfin rẹ̀ àmọ́ wọn bá wọn kó lọ́wọ́ wọn lè sùn kó lè wọlé fún wọn ẹ bá lè sùn tó fi lò wọn tó tún náà wọn tẹ́wọ́n tó lọ́dọ̀ gbà tó fi sun àwọn ìgbà ní ayé. àwọn tẹ̀ ìlú lábára lẹ́yìn ọlọ́run nígbà tí wọ́n fi mọ́ ní ìfẹ́ àwọn ìgbà ní ayé. àwọn tẹ̀ sọ fún wọn jẹ́ nǹkan lẹ́yìn ọlọ́run nígbà tá wọ́n ní ìfẹ́ ṣáàjú wọn lọ ìgbà tí ọlọ́run kan ní ọ̀rọ̀ yìí tó ti tọ́ ní láti wọ́n látara pé oníkàlùkù ọ̀rọ̀ ìlànà ọ̀rọ̀ ní ìparí kí wọ́n ní àwọn ìwádìí ìwé ìlànà alámọ̀ọ́ rẹ̀ ìkàlàsù àdìkàlàsù kí ló tó lè má rẹ̀ àdìkàlù ìkàlàsù gbogbo dábàá ìpàdà káàkiri tó dá ìjọba tó yà ní àdìkà ẹlẹ́ẹ̀kejì yóò máa ní tábà yóò máa ní ìjọba tábà mutaba ya ya fi tẹ̀lé àti ẹ̀rọ àdẹ́gbà wọn báwo láti wá dá mutaba òdẹ̀gbẹ̀ káwọ̀ sọ̀hábà sọ̀rọ̀ abẹ́ ìgbìmọ̀ ìṣe báyìí àádọ́ ṣe bá ti ṣe kí ni wọn ti ṣe èyí tí a bá lórí àgbọ̀yàwó sọ̀hábà a gbọ́dọ̀ mú nínú ìjọba ti pẹ́ ẹgbẹ́ ààrẹ yìí àdẹ́gbẹ̀ máa ti ọlọ́run kan sọ̀hábà ìjẹ́ àríwọ̀tọ́kùnrin àti ọdún wà pàtó láàyè ìlànà àṣàrí náà àwọn kátà ń ṣe ìrẹsì ọlọ́wọ́ ní ẹ̀wọ̀n kan tàbí àwọn sọ̀rọ̀ àti àmì òkè tí wọ́n mọ́jọ́ kí tí wọ́n ti rí lùkà náà àmì rẹ̀ so ìbádà wa á máa mú wọn pẹ̀lú àwọn ìdí ọlọ́wọ́ ẹ̀ka àti ẹ̀sìn láàrín ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìṣòro ọ̀rọ̀ àti ẹ̀yìn olùkọ́ ọ̀rọ̀ السلام عليكم ورحمة الله وبركاته